الحكيم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اما بعد السلام عليكم ورحمة الله وبركاته أشو ربيع الثاني ìnulógún yọ́ mẹ́lẹ̀ ìfọ̀dọ́ 1439 ọdọ ihijira oṣù yà amenehu gregorian calendar january nolume egwa january nolume gwanka 2018 karatu anai shi a tafsir alkur'an alkarim umman ya da katuko suratul nur aya ko gunyoka na'am أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم أحد أبدا ولكن ولكن الله يزكي من يشاء والله سميع عليم الله أكبر يا أيها الذين آمنوا أمكم دي أكدنوك الله تعالى لا تتبعوا خطوات الشيطان مكنا لبي mekina chale bo ere utane bilin ekumado akinihi khutuwat shi amo pare طرائق الشيطان مذاهب الشيطان مسالك الشيطان آراء الشيطان آثار الشيطان àmọ́ ọ̀pá gbogbo ìbílẹ̀ ìdẹ̀rẹ̀ máa nì òpéjúrò ìbílẹ̀ alùpùpù ìbílẹ̀ àṣẹun mẹ́kínà ṣẹun mẹ́tí ọ̀pá ẹ̀rẹ̀ ìbílẹ̀

ŋun yɛn wɔm da tɛ yɔ dɛ to sɔ wɔ yɛ ŋa nya ko wɔm yɛ wɔ miɛ wɔ ko ɛn sɔ wɔ ŋa ɛn ka daba aka lɛ fitɔ gɛlɛ gala aka dɔn ekɔ wo nɛ abe akini ekɛrɛ wo nɛ ɔzɔ akini mɛ ki kɛrɛ ibili yin mɛ ki tɔkpa ibili yin wɔmɛn yɛ tɛbia kutuwa ti sɛ la ahadun inɛnɛ duun. kia ye libo kwa iye bilin ere ni bilin ene du ye tore ni bilin eh ene du kichene kinan kile ya ye tere kwa bilin tude uta fa ya ya'muru bil fasha tude ne kuma do bilin le ba kola buta bu un ya kanga mun kuma shi mm wal wal munkar manyan kuma ma jefun ma kini almunkar almunkar yabal kami malimi kuma ci bayani en kuma do munkar en kuma ko en kuma ko kide ba ma ni en du ko jodo almunkar senwe ko jo ka kini inyon ima chicha ima chicha ka chal ko jo ka ka kinyo nin ngona boku ma yomo kuma kinyo qur'ani ma qur'ani ma chaka watani amunika kẹun lẹ́yìn abi kurani ŋo ya kurani ŋo akẹun lẹ́yìn alimunkar dẹ ọgọ yiwa emi abajọ alijo ana igala abajọ ẹnẹ du ma ko jeji yàn dagba tse ne kẹ na jeji tse yàn yàtọ̀ ko jeji yàn ọgẹni lẹ ima lu hi ebo ne ijumaja hi. zina ichi abaka ko siga enmo company ki jojo siga ni we mo ya doga ngo ya doga ngo angun gungu eda yele mdunga ka chiga ka me we kide ba be ko yo ma chaka je ni amono nugu nugu sie ma ke wonle al munkar de ibili aka hun ne kitu kola abutabu maini hi ma ami malimi bi oneyin ku ami sahabe bebo huma maini egbadu ko joka kini al

woto nobile kitolu hoegu abakini fimu nobile kitago hoegu alfahasha ide kola buta bude amma mo gege de ni bilia ka wona kina shi wal munkar man yan ko da matine to ami malami ko ami tabi'i amon nan yon nan kuma shoka to ba mi sahabi e huma ma ni en kuma roka kini khutwati shaytan uzuwenwu ọ na-adụ enekedule ya enekele ka onwe ata abdullah bin mas'ud onwe enini ene onai ai da ya biene hai onwe ka kinihi na ye jeli ho ngai tingu ngi inu yengi du kunga je odudu ije un oroka ije un ane ije un itali le ni begba ki bungun yo ki kwa kare oyo ohun du cheli ho la ngi

ẹ àmúwọn ti yàn ọdọ ọjọ ọwọ kọjọ kọ amẹ lókèdè ẹn lókè jẹ múbùtọ lẹwọ ẹ lódò ọfẹrìlà àbẹkúdágó méjì ẹ múbùtọ lẹwọ èjì ló ẹ mu ẹ múdọ ọjọ kọ nù ìbílẹ̀ àkà wọn nítorí kí náà ṣàmì wọn gẹ́nẹ̀lẹ́ wọléwọlé afọdúnlù lọ́hìn ìmáàlú owó àtìlọ ọjọ́ wọ̀rọ̀ ahmadu péjú mọ́mí ọjọ́ má zaka minkum min ahadin abada ẹnẹ dúmọ̀ afẹ́fẹ́ hùmẹ́ni ọgbọ́dúnmẹ́ ẹnẹ ìwà mẹ́ma ti papò àmá àtùlọ ọjọ́ pàyé jùmọ́mí bá táàkì jẹun mẹ́ àmẹ́nẹ́ èèyàn mẹ́ẹ́nẹ́ ihò mẹ́ yẹnìí fa alhamaha fujuraha watakuwaha ọjọ́ ọ̀nà ẹni tí nẹ́fìtì wọ́n máa tẹ̀wáha ní ọ̀nà ẹni tí ó nà ẹ̀ṣẹ́ táàkì ó straight òbí lẹ́tàkì mi bẹ dáátù ní ihò ibè ìwá máa yin bè yá àlẹ́bọ̀ ọjọ́ alhamaha fujuraha fún

ne kpa bie gbogbogbogbogbogbo ibe yi ni bɔ na tsa dabi akara bɔ yɔ kɔlɔ ŋɔ si o ne tse ne kpa bie ta kɔ yɔ ŋɔ ati ko ŋtsi nya o kɔlɛ yɔ ka tsi kia tsi deli la lidze na o akɔjɔ ati dɛ ya de ne fɛ ne gere ju iwu fɛ walahu samiun alahu sunduki agbo kɔla mɛ kpa kpo ɛɛ aliyim ya sunduki ŋɔ nu ma bɛ na. ولا يأتل أولو الفضل وَآتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم

megino la mebo oye no batadun wal muhajirin megino la mebo oye ami muhajirin kuma ngoku maka kuma yo ami ni bi kuma ngwaji medina ture gba kami muhajirin na ngo yorudu ye ni bi ma chegba lata but to be ani amasi the leading millionaires and billionaires in medina arziki yola duketini ama kuma ngongo wa ba todo ejukolo kama nea taki ngomda ma nokoto abi medina nugo nugo le obiane yin to da oju a kini me kino la me kwa me achenyo ko ya riziki me ngi ame humana ne manya me no bata manya goku mango utudo jo me kino la me bo jiman mai ne aya gidei eduro gun shi oji na abi bakr as-siddiqi radiyallahu ta'ala anhu asuluka ojun karatuwa e inke e inke la rehu insha Allah e la a shekara ta ojiyun ni ọmọ mayun kuma dọ́ akini mista bin asasa abẹ́ akini usasa Mistahi yi ọmọ usasa gẹ́gẹ́ ohun ìdí ẹ̀nẹ́ kì mú gbà kàkiri aisha ọmọ abubakar ọya onúṣọ ojó ohun ọlákùnmọ̀ àrọ́yún ohun dí ẹ̀nẹ́ kì gbà ìdí ẹ̀nẹ́ mistahi yi dí ẹ̀nẹ́ kì gbà

to mistahi lele sai abakar wala on nebo aya gide aya keji wala gide yo yo suratul bakara men o ya wada ngo yi mi wala le yo ye yume eh, eliku to du gbe suratul bakara yen hi ولا تجعلوا الله أردة لأيمانكم نعم لكم لكن ما

eliko ya ngo ha mi muhajirin makka ngo ku medina uju me ta dola mista ide hami ulul qurban sanna bakara ami hungana ne to di ye mistahi pai sanna bakara manina ta eliko ukikele une ungu dugwa ungu dugwa ne de kikele ungu dugwa ne ya ŋɔ de a boku kuma kalu medina ya de hame nɔbata ju ime ta ojú akini meki nɔla mɛ bo ojú macha ka ebe ne su mɛ wali ya afu mɛ mm, si afua ojú ebe ne ma wali ya sfahu mɛ a ŋɔ si ebe ne ma e ma si ma ŋɔ si asafu amachi enwechi akpọrọ amewụ mejigide ta to akpọrọ amewụ mejigide ee eh, amemalemi ma ma kpakpọrọ ma ci bayani ma ci bayani bayani duk ma jaka naci yi mudali je ci gala yawa abdu ke ci ona ke tele ci po on ci ga kini idi e juli wola du hmm idi e juli wola du on ne jaka naci un take ci dabele ka kini emi ma ki do ma kin alafu de we mi ma o ti ci dabele ka ke ma we a ti ti we we mi ma ki do ma chen odun alafu alku e na le pun ko jo na le o gele nge na le pun asafa e ma ka kini e un ki a che we e ma e a recognize ka ki do ma che but ayi e lo ki ti pe kera iran ogbodu nwe icho ide yile gworu re enwomi almago firad wa ba yo o ketile romo la ba ide yile gwola do ide yukwola bu eh la ba ogbodu ncho na keti wali afu wali sahu ma de yile gworu kuma la le ba kuma kwi hola le ala tihibun amangi junne ameme ngi jun an yaghfirallahu lakum kojokidu bangumen tojangu metini kojokidu bangumen irhamu man fil ardi yarhamukum man fis sama ẹgbà kùmẹ̀ léjúmọ̀ mi bókè tó jáde tákẹ́nẹ̀ kì tó jáde àléjúmọ̀ mi mẹ́yìn torí alẹ́ mẹ́jọ là bá ńgá bókè tó jáde tákẹ́nẹ̀ kì tó jáde tákì àrò là bá ńgá wọlé yá kú wọlé sàhù aláàtú hibúna ayé bisúrò aláhùn lẹ́kùn torí aláhùn gafúrò rahim náà aláhùn àléjúmọ̀ mi sàrò là bá. إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة الله أكبر لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم الله أكبر والله إليك ويوم دماء كاين الله كعبة دماء تبياني alẹ́nà aláwọ̀ alẹ́ nìwọ́n kàn yìí iná lèvi na yẹrùmú na lèmùsọ̀nà yẹn àbókù máa rí kóló ńà mẹ́nẹ́fẹ́ alèmùsọ̀nà ìbókù máa kóló ńà mẹ́nẹ́fẹ́ alghọfilat abókù máa tẹ gbọ́ láyò màmá mi máa kúkọ́ lábúta abúdé dọ́mọ̀ ọmọ máa alèmùsọ̀nà kuma ŋo mi imani du kpojo ibo kuma da dunu ibo gene le kuma ari kpolo ŋuma kaki mihi ikpolo kuma kaki desi kpolo yo ore in ikpolo yo kola ŋu ma ro ŋuma kaki ni abo gene le ajo ko ŋa mechi ijaba alasi ŋa meji ane en abe alu kede ajo ko ŋa echi inike di general ŋa ka ikadama ama alu kede ajo ko machi ena buta machi abu malu. Ma ogeleke ka ebe adụ levi ma alkọzụ na-esi nwa gbodo maka kwụchakarị mụ ma abụla egwu alụka gị mdụ na ugwu ma jita logbomele gbomele enwe ugwu ma kwe so nye nihi abụkụ ma arịkpolo ụkọla nyibo alimuhsonat ma ka alimuhsonat ya ni alafifat abụkụ ma ọla ma dị bụkọla abụte abụte alghafilat bí ó kò máa tẹ̀ gbọ́ la yàn yíyàn bukọ́lé rẹ̀ tẹ̀ àmàlẹ́ màá kọ́ ẹ̀wọ̀n gẹ́lẹ́ dúdú dọ́mọ ọmọ àtẹ̀tẹ̀ nù ẹ̀ máa ti tra ìwọ̀n alimọ̀mìnà àti máa dùkẹ́ rẹ̀ lọ́mọjọ́ abodu kò máa bulu mi bọ̀ gẹ́nẹ̀ lẹ́ kàkíní àmàjọ́ kọ́ ńà mẹ́tì abẹ́kẹ́ náà bùtà bù ńà mẹ́tì abẹ́kẹ́ àmẹ́lẹ́ ọkọ̀ jẹ́ lóyìn ní ó fi dúnìá aláwọ̀ yẹn ni máa ma ŋo ha ma le extend gbogbo akɛrɛ bɔjɔ na ma ma le extend gbogbo akɛrɛ bɔjɔ na isu iwo ya ma eku ɛdo yɔgido yi ma mama afi abi aŋɔ tsu mi ma ka alɛ la ma ala hɛ ni walahum azabun azim azaba iwɔ azaba iwoji idoja bolɛ alahu akbar mayinihi aisha. radiyallahu ta'ala anha oya nibi aisha oya nibi sallallahu alaihi wasallam to dun ma won do la gbe wa po to da le gbogbo gbo yin ni shan ke nabi aisha e akida ahli sunna wal jamaa akida ukedo na ma ba pa yo be cha en du ki je hina boya nibi duba won won de ha ba pa be no shan ko ne ka kini aisha ya nibi ajo komishi abagini khadija ya nibi ena buta bungishi ukola greke kaiba imedu kui class ama baba so ma ba mo ya nibi nan togenele imacha ka cho ya nibi abobule wa zameni wa amiye wa amoya wa amomaya onubule amo oma onubule shenku ne madu okijeduma okay, ìdí àmú lébi mí ìdí kan lébi sallallahu alaihi wasallam àkùnmọ̀ ara yìí bọ́tẹ́ àbẹ̀kún mẹ́gbẹ̀ àdìsí ọgẹ́lẹ̀ mamadan ana abi hurairah ta abu hurairah anna rasulallah sallallahu alaihi wasallam qala ijtani bu sab'a al mubiqati qila ya rasulallah wa ma hunna qala natine ne ki achule ame omi ibile mi abayo omi ne ki don ame omi الشرك بالله السحر نعم قلف المثنات والمؤمنات الغافلات تعلموا نعم التولي يوم الزحف نعم أنا دي حاولت أطلب المحاولة ẹ̀ṣẹ́ tíráyà ẹ̀mẹ́gun lè jẹ́ ìní ẹkùn àbúẹ́ ẹ̀má oṣooṣìlípa àmàmínì ẹkùn gbẹ̀lẹ́yàn wọ́n yẹ́ yẹ́ ẹ̀má dọ̀gbà náà ok ìyẹn èjì ẹ̀ta ẹ̀lẹ̀ ẹ̀lú ẹ̀fà àjẹgbìr yọ mẹ́rin yẹ́ alhamdulillah ode ata ode ata ó dè sojoji atagirẹ si ìfàmù ìfàfàmù ìṣe ó dè ṣe pàmọ́ mẹ́tọ́ ẹ̀hún ọ̀la dúkè ẹ̀hún dúkè ní kẹsì ó dè ó dè rẹ̀wọ̀n ata ìṣe òun sojoji ìfàmù ìfàfàmù òun sojoji ó nẹ̀ ní kẹ kọ́ dẹ̀hún lónà ọ̀kẹ́ aná lóhun ti aṣọ ìfàfàmù kọ̀là kọ̀là gẹ́gẹ́ ìka hóhó ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ channel so ìfàmù ó dè kú ìfàmù tí èyí lọ́wọ́ yìí ó ode ìfàmù ó ní ipa ọkẹ̀ ìwú ẹlẹ́dẹ̀ ọkọ ọmọ ikú ẹ̀lú ebulu mọ́nobulẹ̀ kì máa nọwọ́ kéjẹ́ ní ebulu mọ́ kótó ẹmúdònú èdè alùgàgìrì ẹ̀ nẹ́kọ̀kọ̀ tó wọn atukọ́lọ́ yọ̀nyọ̀bá ẹ̀ mẹ́yàkà rí aláàrẹ̀ bù rí àwọn kàyẹ̀mẹ́ má dúdú ìdìnnà ẹ̀ ń gbàgàgìrì nù. má dodo yé jino tode ko kɛ nya tsoli ebi yɛ ma mun nɛ aha yɛ kini tsoli ame nyɛ la lo yɛ adi kɛ kane bi tsoli ɔmɔ lɛ dan tukpɛ kɛ tsu la ka ame nyɛ lɛ kɔ lɛ nyɛ lɛ bɛ tuma awɛ na toda aba nɛ lɛ alahu tabaraka wa taala ni lu inu fi duniya wal akira wa lahum azabun azim yewma naam. يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يوم تشهد عليهم أيهما يبجى ليما أبوهما تبين ما يبجى ليما ألسنتهم ألو ما يبجى لي إمي ألو يهنك يبجى لي tẹ̀kọ́ ní ya ti yá sí ní alúdé ẹ̀nà gàgbé yá lè lọ. Hmm. máa lu ṣeré máa rè ó ti mí abájọ abdullahi bin abbas ta'ala anhu hmm abu kuma máa kí ni kó máa kumatini kujaba dini mama yini qur'an ga kini hi yawma tashhadu alaihim alsinatuhum ojo la lo abijale qur'an ngo isurati yasin ga kini hi alyawma naqsimu ala afwahi ojo la ma lo ameleri wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum o wa ko la takere ke gbi agere ke jale qur'an ya yes ma kini qur'an kuma an ga nabi sallallahu alaihi wasallam ai revelation qur'ani shi jume jin shi eh inni ka nabi sallallahu alaihi wasallam yawma arrange i modela ruki qur'an ya na mu colleague domo kima kima ma arrange yele ma to de gire egba ehun ke egba ma ro lade but abi le egba ehun ke egba oladehun awon ke quantify ka ke oladogo e ma do enu aya qur'ani kelma du arafi du alada mewa but hadis ya arafi du ke gbaman alada mewa en hadis gidai annabi sallallahu alaihi wasallam alla wa inni utitu alqur'ana wa mithluhu ma'a yani madal qur'ani mi ingon ne ki moda bi qur'ani ma ngodu mi yele unchi hadisi to dala ma yani hadisi du ki muda hadisi sani shi daraja unchi daraja qur'ani only that ukolan e eh, gbawo ma do ci ta'abudu ma do ci ibada ni alkidere kẹyẹrin nẹlẹdí mọ ọgẹlẹ tódà àlà níbi sọlá sọlámà ìbẹ̀yàní ṣe ń wa ọ̀la dúkìá tí nìbú yìí rèé kura àná abalẹ̀ ìbẹ̀yàní ṣe ń e wa máyì ni àmà tsóde máyì yú dúná ilé kàkínní àlùjẹ́nà ńà nù jín àmọ́ ma ó nà ńà má alóde àmà sọ ọ́ kẹta alótọ́ alótá àlùjẹ́nà dé takiya takumbaya hi ta'alaw hatta najhad mẹ́ya mẹ́ya ká alótúbọ̀ yóò ká ra ẹ̀rẹ́ e o. oge chaka kaka akinihi ojo eogo eh, achachon tuda majalu makola mai masala ka ku fisakar fisakar qalu lam naku amaka ko alu madu ko le magbi yal ka ka machachon maka bo mom dali ka gini oge chaku maka iguman ma mai ni amada de alu ka manyaro limi mam ga ji aku ma bi enule eh, enu eh, metini ma ojo la ka maka kwa matini tatorele to abdullahi bin abbas yẹn ni ẹgbẹ́ for bá fọyàtàmùlọ́ alẹ́ àfọwáyé takọjọ́ ẹ̀ malumalu kàjí ẹgbẹ́ ilẹ̀ sáké jí kàwọn la yẹn aṣí ní kọ̀lá yẹn wọ́n tún kẹ́lí mu náà àìdíhìn wọ́n tẹ̀sẹ̀ ọ̀dọ̀ àrùjọ́lù hùn ọjọ́ ẹ̀ àti yíkò sí ní kọ̀lá àmì yíkò ẹ̀ àyà kọ̀lá nìkan mú kò kì má mọ̀ ni òun mà tẹ̀ àwọn ẹ̀gbọ́n أنتقنا الله الذي أنتق كل شيء تبارك بدو أنو مولى والله تعالى عالم ترى ينهي أي أمر ما تشهد علم الله أكبر وأيديهم أو أكبر وأرجلهم أر أكبر بما كانوا يعملون وجو ما أدوك ماشي أنا كولا هفن لله أنا تونا أنا دوالي عليكم dáadọ́ wá wọn. يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون ويعلمون أن الله هو الحق المبين إن يوجل بان يوفيهم مارا يهورهما دينهم الحق دينا أمي ما kọjọ́ jùmọ́ yàrá wọn ma tó dáa máa lè ka ọkọlọ́ ti wọ́n jọ́ mẹ́ ìbòrọ̀ mẹ́ ma ìjẹ́ yàn kẹ́ jẹ́ ẹ̀ ó ti wọ́n jọ́ mẹ́ ìbọn mẹ́ kẹ́ ara yẹ ìjẹ́ bẹ́ẹ̀ nẹ́ kẹ́ jẹ́ ẹ̀ ó ti wọ́n jọ́ mẹ́ ìbọn mẹ́ kọjọ́ ara yẹ tó dáa lẹ́ máa yẹ nìyí díínà hum ayé hisaabu mùsùlùmí amadé aláwọ̀ arọ̀ mẹ́ òṣèlú ama wọn ma yàrá mẹ́ kpokili ma ọkọlọ́ ma kùmà sí yàrá wọn ma alhakọ ìwọ̀ fihim díínà hum alhakọ ẹ̀ríkú máa ní hí alhakò gidẹ́ yìí ẹ̀hùn tí alhakò ìmí ìdá kìrá àjẹmhúr àmì jẹmhúr ulẹ̀má jẹmhúr kùrá kuma ṣáàbì kùránì alhakò gidẹ́ yìí fẹ́tẹ̀ hà máa dùn ṣe ka alhakò gidẹ́ yìí gìmí fẹ́tẹ̀ hà ní bàbá tó yìí lẹ́mú dùn àkí ní hí àdínì àmàdọ́ ọmọ ọmọ òun tí ọmọ ọ̀pọ̀ padẹ́ amma eh mushaf uh, ubay bin ka'ab mushaf qur'ani eh, mu ba o mole maynihi yawma idhin yuwaffihimullahu dinahumul haqqu wa ya'lamuna anna allaha huwa al-haqqul mubin o mole ci duma ma bisi iya imri akini oji leba allahu arama ma huma dinahum o me ukolo ma kuma ci ku duniya ya rauma allahu yake ara ma ya ba alhaku shi allahu yake ma do alhaku le wa ya'lamuna anugunu gi ma mata kuma ngoma o yile annallaka ka allahu ba kuma tita ka ma kun so ko pa on shi alhaku ko duniya kuma mata ti je ne ba huwa alhaku mubin sai ko ti jigide ma ka ci on so ko pa o so ci aligun so mana mana mi jigire ba sai ka mi mana aliju ga ne gide aliju musa bu bai min ka abide shan ke mudu alijile ishinyo iya muda alijuki dai kira aljamhur riwaya duke wa riwaya riwaya duke duke daba yahu hako hako ishinyo ta hako la ile mnunga kini ojile maru Allah arro me kolo manguma alijoko kwa eh bil adli pa ok pa ok kwa wa ya'lamuna saka mamba amma analara kundu ala wa huwa alhaqu untundu okpopa that is untudu ki cha chokpopa al adel al mubin unwa chudu ni ki okpopa o tetiju gidi to mana meji lede yedugedu eh shinyo na الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم أما يعيدوا ألقاك مجينهم mda no keke oye ejiji hun ka kodu kubwa mi mali mili iyo la mahuma kajia milita ki tafsir abakisha alen al khabithat amu kola iwa lil khabithin amene iwa ama akai amene iwa ama anitiru wal khabithun gboduke lamu ne be kuma e chamene iwa ba lil khabitha ikola yawanga majati na ale kumagbo amene iwa kola yawanga majati na ale kumagbo mako gani abajo ele amune ologile do ma agbere ngbo dukide ma wa ma ma, ma agbo al khabithatu lil khabithin ngbo kuma kuworo ngbo kuma kitabada ngbo kuma kolele ngbo kuma kagali ngbo kuma togba al khabithatu lil khabithin amene iwa ama atukɔlɔ iwa amene iwa ama aneturu kɔla iwa ɔgɛlɛ gbodo kamene iwa tɛ eŋi iwa lɛ ŋa ma ti dza nɛ ŋu maana kakakide yi sukɔlɛ do ŋa kade yi nu ɔla kakakide mujahidi ɔmɔ katu abdulayi bin abbas atau sɛyidu ɔma jubeir. amma almajira abdullahi bin abbas ko abdullahi bin mas'ud ne eh ash-sha'bi hasan bin hasan al-basri dahak man ya boki bo mai ni i ogala ni de al-kalam al-qabih awla bi ahli al-qubh min an-nas ukola iwa tuba mene iwa o ni tupe ko ma gboku ma anya ka o ni iwa le mi mele ni ko me kanyo ọlàjìdẹ́ ma ọbẹ̀gìdẹ́ ma ó tó miọ́lọ́ mamudamanya ìṣàọlá ẹnu kọlà ìwà abánilẹ́bà nílẹ̀kábí sí ìnámẹ́nẹ́ ìwà tó fẹ́fún ma kàyún náà kọlà ìwà gẹ́lẹ̀mẹ́ kàyún nẹ̀fẹ́ ní ọlọ́kàbí sí ọ̀nà nílẹ̀kábí sáà amẹ́nẹ́ ìwà amalẹ́ àmàyàn ọkọlà lẹ́lẹ̀ amẹ́nẹ́ ìwà kọlà gẹ́lẹ́ amẹ́nẹ́ ìwà tó fẹ́fún ma kàyún wọ́tọ̀ yìí bá ọkọlẹ̀ fẹ́ ayé alìkẹ́lẹ́ àmú tọ́ yìí bù kɔlɛfɛ awula bi tɔyibi na mine na ame ne fɛ ama aka yi kɔla waazi waazi gbɔ kur'ani gba idɔmɛmɛli du ame wo gene lɛba ame ne fɛ atɔyiba tu li tɔyibi na dɛ amu kɔla ɛfɛ fɛ ma dɔ ki atɔyiba ame ne fɛ aka yi wɔtɔyibu gbodu kɛ alamu ne bɛ fi sɛ ne fɛ ba li tɔyiba.

in according to kene that is inene ki kolale kwe ami akpa oguju egba ya ni ami sahabe ya nebi tako edal no yun keka Ab bin zayd bin aslam ohun di ene ki kini i amene iwa onu bule lil khabithina min ar-rijal abokele iwa amanyuma abokele iwa lil khabithati min an-nisa abobule iwa ŋamayoŋ watɔyibaatu mine nisa litɔyibina mine rija abobule kumatsɛnɛ fɛ amune kɛlɛ bee fɛ ŋamayoŋ watɔyibuna mine rija litɔyibaatu mine nisa abu kɛlɛ fɛ bobule fɛ ŋamayoŋ gala mi yi edu kɛdu si yɔ kɔlɛ nyɔ amɛ ne nyɔ yi ɛŋɛ nyɔ tsamɛ ne nyɔ ẹ̀ǹ ẹ̀bíẹ́ náà na ẹ̀bíẹ́ náà jù ọmọ òkọ̀lẹ̀ ẹ̀bíẹ́ náà túbọ̀ mẹ́nẹ́ ẹ̀bíẹ́ náà máa gbọ́kù yìí tó jẹ́ ń gbọ́ ẹ̀wọ̀ làákà kábàjọ́ yìí nọ̀là kẹ́ kábàjọ́ kàmọ́ náà họlọ́gọ́ ẹni òun ọkọ̀lọ́ yìí kò màkà ó yóò ṣe àkíní àti ikú ẹ túpọ̀ làlẹ́kẹ̀ẹ́kà ní tákẹ̀ẹ́kà dánwò inú mọ́kù máa wọ́ ẹ́kà lé dé mi ó yóò

ọyà ti ṣe àrùn òkè yìí ire ju iṣu ẹ̀ṣẹ́ agbo yí àmì virgin ọ̀nà kẹlẹ́ ti má dédé ejú lólobìnrin mamadan ọjọ́ má dé ṣe àrùn ẹ̀kẹ́ àdé ìrọ̀lẹ́ èèyàn yìí agbo yí àmà àjọ kọ ọjà ní ipa pẹ́ṣẹ́ káàrin ìyá àdùn ẹgbẹ́ òkèlè yìí kàdọ́mọ ṣe òun ti di living àjọkọ ọjà ní ìgbàbádé arámọ̀nà òhìn ń yami ci no ko yake an yawa ya ba ko bi wallahi digi mam no du misanu no bile mamadan wa adu wi one tele di tagbo jama itagbo jama ama ko ama kibo bile pa ko chaka e ma mi yutin imu do ya anu bile ki di weyehu ki ma ma mo ne tele mamadan o ni it does not make ego eh, eh, emlugu eh, <laughs> akini ene nyo cho ye nyo ali ne limisi isha ye kamisa yo mele tu ado ado akini da shiru so no ene ka su le wu un ka ya un aba yo o ya bi gele ma ne un eh un itudu ko ma mo ma cha ti sa no bulen ye kuma da wi ene do ya ne ti ki ya ga do mo un today ko kuma akini e ma bi gabi ko disa wa ya lele to da Allah tabaraka wa ta'ala yanihi amene fe iboki tupe wude amene wa abeki atupe ma de ulaika mubarraun abi ogele ma che gboriyo that is ma che jiji mubarrauna ke kuma kini mubarraun that is enele che ise jiji eh aino wa kini is innocent of ulaika mubarraun ele they are innocent buka ọma kwere ma ce fe ma shi manọ ọgọgụ maka anyị aisha anyị enwu dị ha buka ọma kwere ma ce fe mm, lianna ha kwe yi bata ina e efe nche mm. lahun magufura bele na aduba aduba nga ma ngone turu ola kuma kanya ma yin bisababi ma kila fihi min al-kadhib on ya da luba ma warizqun karim ya wanda aziki kuma arziki ujima aljanna نعم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون يا أيها الذين آمنوا أمكم يدي إيمان قوجو لا تدخلوا بيوتا مكدا باي جيهو دون غير بيوتكم apart from جيهو يمي حتى تستأنسوا شدي كما يشي نكدي جيهو لبو شدي كما يجينا لكي بيشي مي أيوم أروكال إسلنا إيجيهو نكي بيشي ima ọwa edukọna ima ọla ụgwọ ke na agwada abekọla ke na akada amenyele mmadụ akinihi alisi na isi ko na tigbishe isi emere mujere mere dukada ne tititititi ekpe adaga alugbonu gona ima ko na edomon iwa agwokaruka agwokaruka agwokaruka owu ma ko na edaga alugbona n'uyo mere ole ladagun salamu alaikum ke kasikili wọ́n dé jẹ́ wọ́n yá ìgbèlè lórí ìmà kọ́ ìmà kò ní ẹ̀dẹ́ alùpùpù náà ẹ̀lẹ́gùn. sọ tó dábàá ní lọ́yà kìíní ẹ tíra ìtòrò kí náà fẹ́ ṣe àlìsì náà àlìsì náà ẹ jẹ́ngẹ́ nílẹ̀ kí gbíṣẹ́ wẹ̀ ẹ̀ wọ́tìsẹ́lìmù àlàálẹ̀ àkúmẹ́ àkúsálámà ń àbúlẹ̀ ẹ̀lẹ́gùn. ذلكم خير لكم يلا يوم تولي لعلكم تذكرون يا يوم يوم هنا رياو جو si lede bi kan ojo adu mu alkaba le akere be keju tori ki no le mu tola no e e emizi take daba udaba mm udaba meta o maji daba ni ke ewedon eh ene ka e ka kini o ke da bajan ili na duki abado alwonu je gbigbe le ganu unwiwu mani iye iye ewe iye kitchen ke dodoru ngara ka gona ku salama ya ku ke da so se ma ke agwa kini sharia ngenele ale bodom one akedede mi pe sebe 19 sayyidina ọkàtúgìdẹ́ òun ìka mọ̀kàtúgìdẹ́ inú ọkàtú ìka tóhun abọ̀làgìdẹ́ máa ìka tóhun dábàlùkíwá ìfì àdísẹ̀ fẹ́ ńwọ̀ abu musa al'ashari radiyallahu ta'ala anhu dábàlùkíwá ìfì àdísẹ̀ bukhari pa muslim abu musa al'ashari wani ah, wa karabo ai wa karabo ya ya ya albona ne salamu alaikum yẹni wa alaikum salam

sokun egwu agbi salama le aje ka ko yi duk ma bi ni o yi aleke ni aka yi ohun gbon ai ma gbon ni ilehun lehun alehun eliko o ma ya tinu ma ya tinu o ma yo ne peto bi ma dene le mo ta ma te bi to ni a lafiya o e wa gbona

ini udaba edo go ye udaba udaba ade adini ye udaba edo yeto la ta'ti yanna alayya ala hadha ala hadha bi bayyinatin wa ila awja'atuka darba yani wallahi wala naka ile yu afiya udaga ti ba e ma di wuja ojo la udaba ke ne age ni ba igin ne ko mi

ami gbọdọ àmì sàábẹlẹ mú dàbí ìṣàbùdún ìṣàbùdún sọ ìjìmá rẹ yẹnilẹ ìmú dábàá yìí hadith so ohun yẹn ní ẹjẹ dẹmú yàdùá ohun hikẹrẹ hikẹrẹ hikẹrẹ zahaba ilá mẹlẹmẹlẹ ansar ìyá kẹrẹ bá mọ yàmi ansar yìí nà mẹlí ọ̀la udaba kùn ẹ̀ka ọjọ́ ìṣẹ́ni na umaru ẹ̀mọ́mú dùdú tọ́mọ àbáyọ ẹ̀ àkúnyẹ́má mi ó yàdùá nù.

abu sa'id al-khudri ibuki yo wuyo wuyo ma se hun si mo te fu mai won yi kwane ko tobi kwane ko tobi ayu kwane ko tobi taki yomo o se na mo re ni e huja ene ame ye iyo nge huja na ame turu huja e bele si akine hadisi un kotu aka nibika e ma ni ke kotu ni ene kidome ba ko makamu tu bi huja takwa me ulita hide en wadu no bo ma ki huja so bi huja de ne huja ngada go bidago eh, eh abu said udaba de hadiri ye iyun han bi ko lale e eh, ko ya ru bona we ke mi udaba mi ni gba ngba meta ene le ma je no kam da ogele ko ma ka ma gbuja imi ero eno logele gelu tura ma lema eh la ma ke ne du anibi ma kari ma yakan amma wa ganin laka yin hmm, alhani anahu safku bil aswaq ya ya ku ta dugu yi iye mi ko ni bi kuna amokati le da aja ku ti aja ku ta le wi iye yin bi mi domo kuna na mi hadisi lelen to ije isorenda imugba ama mi huja do ayi wanu imugba yele imudaba we ilimiu alkidaire ola

yake ni upiru nanyi wenye kujimi wa maani yele ishi ishi wal aini bil aini shin to hmm. insha Allah am um, open de uh, hata testani tukaka kwa hii Abdullah bin Abbas yani ite stani tu shegizi ni de udaba kumaka hii wa tusallimu yele atisalama ipa yani al-istinasu yani al-istizan igbọdà takẹ dábàá yìí ẹn kò máa dọ àlèsì iná sí rẹ ó dábàá kò máa kà yín òun sì yẹn lọ lẹkí gbíṣẹ yín wọ́n ti sẹ́lẹ̀ mi àti kàkí asalaamu alaykum subhanaka allahumma wa bihamdik ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Thank hmm. you.